àwọn dinosaur lẹ̀ ń wò yìí a sọ nínú apá kínní ìgbà ìtìsítàn pé kò sọ́mọ ẹ̀dá ènìyàn kankan tó wà láyé nígbà táwọn ẹ̀dá yìí ń lògbà lórí ilẹ̀ láàrin bíi ọdún mílíọ̀nù igba ogójì àrùn sí bíi ọdún mílíọ̀nù ọgọ́ta ìfàsẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló béèrè pé ta ló wá wà níbẹ̀ tó ká fọ́nrán àwọn dáínósọ̀ tá a fi ń hàn yín ìdáhùn sí ìbéèrè yìí ni pé àwòrán àwọn dáínósọ̀ yìí kì í ṣe tàwọn dáínósọ̀ lójú ayé àtúnhun àwọn dáínósọ̀ làwòrán tá a fi ń hàn yín látara bókù àwọn dáínósọ̀ ṣe rí àti bí ìrìmọ́lẹ̀ wọn ṣe rí ni wọ́n ṣe ṣe àwọn àwòrán dẹ̀mí wọn tá a fi ń hàn yín kẹ́ ẹ lè bá a mọ bí wọ́n ṣe rí nígbà ayé wọn láì fọ̀rọ̀gùn kò sọ́mọ ẹ̀dá ènìyàn kankan tó wà níbẹ̀ láti ká fọ́nrán àwọn dáínósọ̀ nígbà tí wọ́n ń lo sáà wọn lórí ilẹ̀ àwòrán dẹ̀mí ìyẹn animation làwọn dáínósọ̀ tẹ̀ ń wò nínú fọ́nrán